Look when it he's a blessed guy. Yeah, he's yeah. a blessed guy. yorùbá nation ni o yorùbá nation ni o yorùbá nation la fẹ́ yorùbá nation la fẹ́ o jàre yorùbá nation la fẹ́ o. Exactly kan pé a máa end war. yorùbá nation la fẹ́ o yorùbá nation la fẹ́. my brother how you doing. yorùbá nation la yorùbá nation la yorùbá nation la yorùbá nation ni yorùbá nation la yorùbá nation la fẹ́. o bẹ́ẹ̀ sọ fún mi pé yorùbá nation la o. yorùbá nation la fẹ́ ni ní kíákíá o mọ́mí ẹ bá sọ fún yorùbá nation la ní kíákíá o bẹ́ẹ̀ ni òun la fẹ́ kíákíá o bó ṣe wà nìyẹn all àti wà ń bí o so i'm waiting for everybody it's ten o'clock already but i'm waiting for everyone please come over as fast as you can you can set up quickly. Thank you. Mm-hmm. Yeah. Mm-hmm. Mm-hmm wàá rí pé wọ́ọ̀ dé àwọn tó yẹ ti jà wọ́ọ̀ àwọn tó tún jà wọ́ọ̀. 啊。 Yoruba nation no going back, sir. No going back. Oh. No going back. oh, yeah. I'm hoping for better. I see the turning problem. Yoruba nation no going back. No going back. no going back. <laughs> Oh. <laughs> You are sure. Come on, Jaco. Ọjọ́ ẹni kó túbọ̀. Òjò báyìí bọ̀ ọjọ́ ẹni jẹ́. Ó lè Have you? ayé Eh, what? What team wọ́n á ní bọ́ọ̀sì wọ́n á ní bọ́ọ̀sì ń bì. ìgbà tí president eléyìí ti gbà báyìí. ok mo wọ mẹsàn án mẹsàn án mo padà Yes, sir. Sorry. Different sizes. Yorùbá Nation. Gbogbo Yorùbá nation. lọ́wọ́ ibà. olúwa ṣeun kò burú àwọn abáyé lọ́hùn tẹgbọ́ ok ọ̀rẹ́ tó olúwa ṣeun mú gbé ibà ẹ ṣe gan ẹ̀sùn. wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ mẹ́ẹ̀. láyé láyé o. àṣùrà o. ẹ káwọn tó dídà lọ́hùn àwọn àwọn àwọn àdọ́hùn. ẹ ẹdíẹ̀ náà bá wọn lọ́hùn. ọkùnrin méjì ìtàná ọkùnrin méjì lágbàlagbà méjì ló máa gbé. méjì tó tẹ̀lé àwọn àgbàlagbà yẹn lọ. bẹ́ẹ̀ ni máa yóò dán mi jáde. wọ́n sí tabaga square lọ́nà tabaga square. tabaga square. wọ́n tẹ̀lé bọ́ọ̀sì yẹn lọ. bá ti dé iwájú BBC gbogbo àmà wà the coach needs to move now okay. that's what they're saying. Okay. ojú ẹ ojú ẹ ní pọ́ìn wa ojú ẹ ló jẹ́ tiwa báyìí. I have my green card. Yeah. This is my green card. Yeah. I'm a, I'm a critical Yoruba man. Yes. Then I, wow. then I because my father give me yes, tribal man. My father give me tribal man. I say Yoruba man. Yes. Then my language is before. No, my language Yoruba is before Nigeria. Yeah. In my fatherland, we have many things in our land. We have God. we have oil, we have many things. Everything. We have that. Only me Fulani enjoy our property because we don't have anybody to help us. We are now appealing to the uh, British government to come and separate us because it's the one beginning of the Nigeria. Then we don't want Nigeria again. Hey, British, they don't come to come and separate us, we are ready to die. Yes, sir. Yes, sir. Because we don't have anything to this country. God give us many things in our land. Yes. Many resources in our land. Only Fulani enjoying our resources. Please, we are happy to all over the world. We are happy to United Nations yes. to come and separate us on this Fulani criminal people. Yes. Fulani just come to our land to come and kill our family, to come and rape us. Yes. Fulani, when uh, Buhari take over Nigerian government in 2015, Yoruba people Fulani killed in Nigeria is more than 29 million people. Yes. Raping oh, yeah. us thief our farmers, thief, destroy our farmers, thief our resources and go and enjoy it in their land. Yes. So we don't want Nigeria again. Please, we want to out of Nigeria. We are critical Yoruba. Yoruba want freedom in Nigeria. We are appealed to all over the world, United Nations. Please come to, come to come and give us freedom in our land before it's too late. Before it's too late. Before it's too late. Because Yoruba ready to go. Yes. Then Biafra ready to go. Yes. Yoruba ready to go. Yes. We, we are three. When British join us, we are three Yoruba, Yibo, and Hausa. Yes. Yoruba ready to go. Yibo ready to go. Wow. Our agreement is under years. Our 100 years is expired. Finish in 2014. So I don't know if the British don't have if, if, if, this country, British, they don't thief our property, why are they fear to come and separate us? right, sir. If England, they don't gain in our land, why are they uh, fear to come and separate us on that Nigeria? Yes. So our, our agreement between Yoruba and Nigeria is 100 years. I fear only God. I fear only God. Please. United Nations and England come and separate us. Yes. we want our we want our land. Enough is enough. Enough, enough is enough. enough. Yorùbá nation. Ẹlẹ́ni yóò máa fẹ́. Ẹlẹ́ni yóò máa fẹ́. Ẹlẹ́ni yóò máa fẹ́. Ẹlẹ́ni yóò máa fẹ́. Àṣìá o, Yorùbá nation. Ẹlẹ́ni yóò máa fẹ́. Àṣìá o.

see, when the Ooni of Ife came to America in Pennsylvania, they mentioned it, and it was addressed that Yoruba ethnic, they are the largest ethnic in Africa. Why Britain? Why are they holding us down? Why you people believe most? The youth are the future of tomorrow. But today, no more youth in the land of Nigeria. No more future for youth. No more future for youth in Nigeria. That is why we youth, will stand also And we are saying we are no more part of Nigeria anymore. And right now, the genocide is going on in Nigeria. They are killing our people. They are killing our people. They are killing our people. And also, we want president to realize that why you came to our land to merge us together, we are not part of that marginalization. And right now, we say no to our dad. We say no to Nigeria. No, to Nigeria. No, to Nigeria. That is why our leader, Emirator Professor Banji Akintoye, the leader of Yoruba nation and the lawyer Sunday Gosha and is our leader to tell you people today that we are no more part of Nigeria anymore. Yes. Yoruba nation want to exist from Nigeria. We need our autonomy. We need our self-determination. And Britain We want you to understand that self-determination is a fundamental right. Yes. Self-determination is a fundamental right. According to United Nations, we have right for our self-determination. And that's what we are calling for today. In America, I led the rally there and the Britain. Today we are here also. We want our freedom. We want our freedom. Yoruba nation. Thank you, my brother. Wow. Yes, dear. YSDM. We are here today. YSDM. We are here today to come and deliver our documents to uh, uh, Prime Minister of uh, England. We are here. We are here. We are here today to come and deliver our documents to uh, Prime Minister of England and the United Nations because we are ready to leave Nigeria. So after this rally, we are going back to Nigeria. Yes. After this rally, I promise you, my hmm. people in Nigeria, my Yoruba people in Nigeria, I had them on Sunday at Dele. Osha! Osha! What do you say? Osha! Ekwa Komuna ni! If you can say yeah, that one, yeah. That one. After this, my deliver, my, uh, my document delivered to this country. I'm coming back to my name. Oh. To, to let our people in Yoruba know that we, are, so, that we are ready to go. Yes. This time is not first time. I swear, this time is not last time. Because only God can kill us. Nigeria government can kill all Yoruba. We are more than 80 people in that thing. We are, we are under 80 million people. We are under 80 million people in Nigeria. So then I know myself as a Yoruba man. 100% Yoruba. All my, all my body, all my blood. So today, I it's not, it's, it's, it's not a joking thing. Because we are ready to deliver to our Yes. Then I know God is already listening to us. Yes. I want you to know my people. God is already listening to us. Yes. But this country, they will listen. 100% listen. Amen. They must Amen. listen to us. Yes. By fire, by force. Let us go. Let my people go. That is why, that is why I'm appealing to all over the world, United Nations and British country, before it's too late, start and come and separate us with that Nigerian criminal country. Yes. Fulani country. Terrorist, terrorist country. Yes. Nigeria is not our Yoruba country. Yes. No. It's not a Igbo country. No. It's only Fulani country. Yes. yes. We have only six million. we have only six million Fulani in Nigeria. Now, yes. But they are the ones they are terrorizing us. yes, they are killing people. Yes, they are killing people. Terrorizing us. That country raping children, killing old people, yes, we are, old yes, people. Yeah, we are nothing. we are and nothing. And will video it and post it. If you google now that, not nobody who is the kidnapping people? Yeah. We are not. If you google it now that, uh, who is the uh, head of the king of Nigeria? They said Sultan of Sokoto. Who is Sultan of Sokoto? Boko Haram Sultan of Sokoto. Boko Haram Sultan of Sokoto. Yes. one is the is the head of the king of Nigeria. So we are not part of Nigeria anymore. They kill our farmers. They kill our Destroy our uh, property. They put our family. They put our mother. They put our sister. Killing our kings. Kill our kings. Kill our kings and collect money from them. Why? Enough is enough. So Yoruba people, we need to rise our hand together asked for our, our rights. Igboho yes. Our rights Igboho. Yoruba nation. Yoruba nation. Enough is enough. Yes. So we want our sister. And we want, want our sister to talk. Oh, okay. So we have. Ẹjọ kan tó can we please move back? Move back please. We moving. Move back. can we please move back? Àwọn àgbàlagbà can we please move back? Ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí. Ṣiṣẹ́ British place. Enterra. I'm a queen by force. حتى اي ولا you. ayé wa o Àwọn ọ̀dẹ̀ bájọba jà àbájọ méjì wèjà ń táwa ń jà òun ẹ̀tọ́ wa. Àwọn lè mọ bá Nàìjíríà lọ bá pín wa, láti pín ìbá tó bá wù lọ. Àwa yìí àtàwọn tá a kọ lọ. gbogbo agogo alakọlọ. èèyàn wo mo fẹ́ béèrè kinní kan o ibo lẹ ti ń gbọ́ pọ́n ní oríkì láìṣẹlẹ̀ yorùbá gbẹ gbogbo ayé ìlú òyìnbó tí mo wà ìwọ̀n lóríkì àwa ni ìbẹ́ kò sí ilẹ̀ adúláwọ̀ nìkan kọ́ rárá oníṣìlò lórí ọba ilẹ̀ yorùbá onílò lórí ọba ilẹ̀ yorùbá sátani òkìsọ lórí ọba sọ́tàdé òṣòkòtò olórí fúlàní ni ìṣòlórí ọba tiwa àwọn bàbá tí wọn kì í wé ní adé ni àwọn bàbá wa ń gbé ọmọ yorùbá là wà yorùbá ni àwa bẹ́ẹ̀ bá dẹ̀ pa wáyà pa sórí ilẹ̀ bàbá wa. eléyìí ló kù sí eléyìí ló kù sí ìlú yìí. ọlọ́lá ń wọ́n eléyìí ló kù sí ìlànà pín nàìjíríà àwọn ìbájọba tinubu jà kó tọkùnrin wa pẹ̀lú ẹ̀ kó táwọn àmúrọ̀ fún ni pé kó tètè kó tó léèjì ọjọ́ ìwà ó jẹ ìwà bẹ́ẹ̀ ó tó bá orúkọ yorùbá jẹ́ ó tó ní pé orúkọ yorùbá máa bàjẹ́ ní nàìjíríà kí bàbá tinubu tètè ṣe kí ni o. ó jẹ́ ìwà ọjọ́ ìwà àwọn tá a wà ń bí ẹ jẹ́ aṣọ fáwọn èèyàn wa. bẹ́ẹ̀ni tó gan ọ̀la ìkòmù ó ti panu wá pàtàkì so ká sọ fáwọn èèyàn wa káàkiri àwọn tí ò sí bíi pé ó ti délẹ̀ o ó ti délẹ̀ dandan ni pé gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká kò sí ẹnìkan ò Yorùbá ju ẹnìkan lọ gbogbo wa ni Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa ṣe é ṣe ká fọwọ́sowọ́pọ̀. Thank you. Túndé Túndé Túndé ọṣà ọṣà ọṣà ọṣà ọṣà ẹmu wà máa ẹnu kò bá kí fún ta lọ́wọ́ dọ́kítọ̀ bá wà kí ni ẹ̀kọ́ kí fún ẹ. Ìgbòho ọṣà. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. What do we want? Yorùbá nation. What do ọmọ wa náà làwọn fẹ́ ní nǹkan táwọn fẹ́ sọ oh, bàbá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní yorùbá àwa lóríkì bẹ́ẹ̀ni kọ̀dẹ̀rú so ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pa ṣeré bá a ṣe ń ṣe ìnísìnyí díẹ̀ díẹ̀ agbẹ́kọ̀ láti ilẹ̀ yorùbá ok àti gbé wọ ìlú bí tó ti so wápọ̀ gàgà báyìí lẹ́yìn bíbá ìkìlọ̀ kù ó yorùbá ló sọ ló kù chief chief chief àwọn mẹ́fà tá a máa ti gbọ́ ti àti àwọn tó kù tó wà níbà kámẹ́rà to the gate so you need to cross pẹ̀lú gbọ́dọ̀ wọn gbogbo yín kámẹ́rà ní pẹ̀lú gbọ́dọ̀ wọn níbi other side. kámẹ́rà ti pọ̀ nípa ẹ má wọrí àwa tẹ̀sí àgbọ̀wọ́ ẹ̀yin tẹ fẹ́ lọ Only six people, please. Yeah, we, we are ready. Wọ́n ti wà ní ọ̀wà dé.

you're going in at two though. Yeah. At two o'clock. So yeah. you've got another 15 minutes. It's up to you. You can stay here. Ah. But I think you've got 15 minutes until they go in. Okay. okay. So just a heads up. Otherwise, you're going to get really achy arms. oh, <laughs> okay. You're standing there. But okay. two o'clock, they're going to go in anyway. Okay. okay. Thank you very much. Thank you very much. Yes. Yeah. ẹsẹ̀ mi ní ẹsẹ̀ mi dẹ́sẹ̀ sẹ́ òkè tó báyìí láyé ìdí dẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe kí a bá wà fara ó ti pẹ́ tó báyìí ìdí It's not. ìṣọ̀kan ìṣọ̀kan lómìnira ní kẹ̀kẹ́ ká máa lè pa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòkùn tó dára ọ̀pọ̀ àti ìdè Okay, okay. So now I'm on six people, black, so that's Don't do that. Don't do that. That's what I'm saying. I can't just come to you and block you. Brother, listen to me. You can't do whatever you like. You can't come to my front and block me. It's a Can I do that to you? lè bá yín wẹ̀ ẹ́ àfọ̀gbọ́n nínú ẹ̀ nínú ẹ̀ fọ́tògráfà àwọn alamọ̀ wẹ̀ ní ọjọ́ ìṣòro. not everyone's getting invited. Все, все. pack all of us now. Yes, no one's here. Someone has to take us. They want to pack all They shoot. Prime Minister, they make lè dá sọ̀rọ̀ báyìí. Àwọn olóṣì. If na Nigeria, bomb the battle for us? लेबर पार्टी आ गई ना अच्छा हाँ

jàre bá mi ṣí kiri náà. Ah, yóò yẹ bá mi ṣe jẹ́ bá wọ́wọ́ ẹ̀ bísí. kíkẹ́ kámẹ́rì lọ kú apá. àṣẹlẹ. àṣẹlẹ history history lè history. òun jẹ́ ká jẹ́ òun jẹ́ ká níbẹ̀ náà máa dúró sí. Oye, sọ padà sí bẹ́ẹ̀sì ránṣẹ́ àbẹ̀wò. Ẹ wẹ́ jẹ́ ká mọ̀ kí tẹ̀lé. Láti wá jàbẹ́lì. Bọ́lá ń lọ sáà bì lọ. Ṣé àti ẹ̀bọ́n fún àbọ̀? Àbùdá ń tájú bàbá yà pẹ̀lú pẹ́pẹ́ ìgbòyà sẹ́fì nìṣá ìgbòyà hmm? sẹ́fì. ẹ ẹ bá dọ̀wọ́ dọ̀wọ́ kẹ́ gbé dọ̀wọ́ kò dọ̀wọ́ kankan.

alápàtó alápàtó wà láàbẹ̀. alápàtó alápàtó fifty pounds. largo. down, go down, go down. Ah, c'est bon. Ah, c'est là, là, It's a scam! Nigeria is a scam! ṣe Yorùbá àwọn ò ní dẹ̀yìn sẹ́ni nǹkan tó surprise mi jù ni pé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí sí wọ́n ló ti fi Yorùbá nation sílẹ̀ wọ́n ló ti tẹ̀lé Tinubu lọ but ah, ah, onítọ̀hún gangan ló tún wá amúlẹ́tà lọ sí nọ́mbà ten gbogbo ẹ pariwo Ìgbòho. ash kìíní yẹn ẹ bá wa tag wa ash yorùbá magazine ash world yorùbá media ash koyiki media ẹ ash everybody ẹ wá ash kọ́kọ́ ẹ wá ash nàìjíríà náà so that wọ́n mọ̀ pé ìgbòho ó sì wà nínú yorùbá. ìlú ọ̀la wà yìí ní ìlú london ìsọ̀rọ̀wọ́ ti yí padà a ti mú ìwé lọ sí nọ́mbà ten dání dání owó ẹ̀rọ ló dé bá wá ó ti mú lẹ́tà lọ owó ẹ̀rọ ni àyẹ̀lẹ̀ rí ìgbòho ló mú lọ tí wọ́n máa fi kí aláwa style ẹ máa rí ọ̀wọ́ pictures round the world ẹ bá ti rí ọ̀wọ́ pictures wa ẹ jọ ẹ bá wa fọwọ́ díẹ̀ sí ọwọ́ ọ̀rẹ́ wa sí ọwọ́ ọ̀tá wa ẹ jọ ẹ bá wa fọwọ́ díẹ̀ sí gbogbo wọn mo bá àgbo mo bá sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan àwa máa lọ. ẹ ṣe lọ́wọ́ nínú àwọn láti ṣe láti ṣe mọ́ fífa àwọn tuntun fún àṣàlùbà. Ọya o. Ẹ jẹ́ ká káńtì ẹ̀ wá o. Wọ́n máa ń wà ní ọ̀rọ̀ ìta ẹ̀sìn. Anthem, anthem, oh, anthem, oh, anthem. Wow.

àwọn kan wá ní pé àwọn kan wá ní pé wọ́n ya fọ́tò láti jẹ́ kí nàìjíríà lè mọ̀ ọ́tọ́ máa bí fífi kìíní láti nàìjíríà fẹ́ pík ayé nàìjíríà ti ṣe kí ni o ẹnìkan kan tó fẹ́ píìkì ah, nàìjíríà kọjá àrẹ́kọjá tí nàìjíríà máa dẹ́rù bà gbogbo ayé ojú tèmi ò ní ìmọ̀ọ́sẹ̀ ń wa gbogbo àwọn ọmọ Sunday bò ní ìjẹ́ mo lè ń jà fún òmìnira Yorùbá pé a máa máa bẹ̀rù pé ṣé kò sí bọ́tò mi lọ́wọ́ tẹ́lẹ̀ ohun wọ́n dẹ̀ ti lọ bá ìjọba british sọ̀rọ̀ pé kọ́mọ̀jẹ̀ ká rí àwọn ṣùgbọ́n ojú tì a rí ìjọba ilé àdẹ̀mọ̀ nípa dọ́kúmẹ̀ntì àgbé wa fún wọn wípé ohun tá a fẹ́ ni Yorùbá nation. bàbá mi mọ̀mọ́ mi ẹ mọ̀jẹ̀ ká rúbà wá kò sí nǹkan lè ṣe ẹ mọ̀jẹ̀ ká ọ̀rẹ́ wá kò sí kankan fún nàìjíríà ju ẹnjì lọ òpin nàìjíríà ní àwà yìí ẹ má jẹ́gẹ́ ní kankan mọ dúkòkò ìlú àwọn ọmọ eléyìí tá a ṣe yìí láfta ti bíbà yìí à ń lọ ọdún nàìjíríà yẹn gẹ́gẹ́ lọ bẹ̀rẹ̀ ó tá a ṣe padà tá a padà yẹn a máa bẹ̀rẹ̀ padà láti bẹ̀rẹ̀ tí ilẹ̀kùn ọ̀dẹ̀ ní ṣẹlẹ̀ ẹnjì nàìjíríà náà la wà yìí gbogbo ayé ti mọ̀ pé nàìjíríà ò lè wọ́ kùmọ̀ kò sí ẹ̀ ń bẹ̀ mọ́ ohun tó kù ni wọ́n fẹ́ kọ́lá tọ́ bá dẹ̀ ti kọ́lá tán wọ́n máa ṣe kí ni o. láti wá ó tó kù bẹ́ẹ̀ lọ́fẹ́ pọ́nlá tọ́wọ́ náà ti pọ́nlá tá a ti wá lẹ̀ ẹ̀jẹ̀ náà ní Yorùbá ló sọ. Thank you kí ọlọ́run bá fi afẹ́fẹ́ tó bá fẹ́ wọn sí afẹ́fẹ́ rí ọlọ́run ba ẹ̀yìn wọn jẹ́ ọlọ́run bá wo ọlá ẹ̀mí tí wọ́n tó gbọ́ lórí ìrìnàjò nǹkan gbà wọn àtẹni tó nífẹ̀ẹ́ ìbánisọ̀rọ̀ àtẹni pé ó ìbánisọ̀rọ̀ lójú ẹ̀ kì í ṣe ọlọ́run ló fẹ́ gbà fún wa gbogbo ìrìnàjò táwọn ìyá sí ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá wá wọn mọ ọmọ ọ̀dẹ̀ mi lọ́mọ ń bẹ̀ ọ̀fẹ́ so ìwọ náà ló lọ́mọ nàìjíríà yẹn ìwọ ọ̀ ń tẹ ara adìẹ àti àwọn ọmọ rẹ gbogbo ẹnikẹ́ni tí kò bá sọ̀kọ̀ ti ìrìn àjò yìí yọ tọrọ jẹ kú ni tí ò ní nǹkankan tí à ń jẹ wọn lu nàìjíríà tọ́jà tó ń sọ wípé wọ́n nàìjíríà ẹ̀ sẹ́ríkà ní parun ni wọ́n wọ́n bẹ́tà kí gbogbo àjọ fi owó ara wa sowọ́pọ̀. ẹ fi lẹ ẹ fi lẹ bàbá. I know, I know, please, you're full of you are you are, you are critical planning you know that your happy you. Nigeria is a star. ti yìnbọn rẹ dì. títí rẹ bàbá láti dúró. grace ah, okay. Gracias. I'm just looking for my Everybody this way, everybody this way. This way, this way. This way. I did that. I did that. Abẹ́rẹ́ ló ṣe tẹ̀ ọ́ torí káàkiri. Ó bọ̀ wá fún kírímínà àwọn náà ti di ẹni fẹsí fún wọn. bẹ́ẹ̀ ni Yorùbá nation yìí ẹ̀gbọ́n yà. torí ìgbà tí wọ́n pọ̀ tó wọ́n pọ̀ tó wọ́n pọ̀ tó báyìí. ọkọ̀ máa wá tẹ́lẹ̀. wọ́n mílíọ̀nù lọ́pẹ̀ wá so ọlọ́pàá kọ̀ lẹ́pẹ́tẹ́. Thank you.

ìyàwó ọ̀gá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́.

This time gbọ̀ngàn ló ń block wa fún mi. Àwọn ló ń instigate to come get out. so àwọn la máa fi náà wọn ṣe. Yorùbá Yorùbá we want freedom don't na exit don't be exit from Nigeria we don't want Nigeria anymore. Nigeria is a scam. No, Nigeria is a scam. Yeah. That's all we say. Nigeria is a scam. Nigeria is a scam. Nigeria is a scam. Nigeria is dead. He's <laughs> a scam. Yes, sir. akóríre ni ah, akó àṣẹṣẹṣẹ akó àṣẹyà eh? for the first time wọnú ayé àṣọ ìbò ó gbé fún ọgbà wọ́n dẹ̀ sọ́ọ̀lù lókùnrin sí aṣọ ní alọ́ndọ̀ ọ̀fọ̀dẹ̀ wọ́n sàn ọlọ́pàá tó fẹ́ ọlọ́pàá tó fẹ́ ẹ̀rú bá àwọn gan ọlọ́pàá tó fẹ́ ẹ̀tọ́ sì kọ́ tiẹ̀ nípa wọ́n jáde wèrè yẹn ìwèrè kan wọ́n jáde akéjọ́ lè lórí akéjọ́ lè lórí. ní ọlá fún àwọn ẹbí wọn nù eh. ó yẹ kó yà náà wọn

Why? Congratulations. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. of thy day. Long life prosperity. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, and hey. to find, to find, so, so, Baba. For he is I try not I don't need Bradford Bradford Drew Bradford Drew Bradford Drew Bradford Bradford Bradford láti èdè lọ títí tá a fi gba orílẹ̀-èdè Yorùbá ẹgbẹ́ ysd ní Bradford kò ní tú láéláé Ọlọ́run a máa dúró tì yín bẹ́ẹ̀ sì máa máa rọ́ dísákò tẹ́ máa máa rí ìfẹ́jáde Ọlọ́run fún wọn yín ẹ̀ ní mọ̀sárì ọmọ èmi yàn dẹ́kun ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yorùbá nìṣẹ̀lẹ̀ máa parí ẹ̀ a ní gbọ́ pé àgbàtà sí nílàjì bàbá wa àbíyàwó kan kọ́tà rẹ̀ wá kù ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́nu fúlàgì ẹ̀ àjọ ṣàjọyọ̀ láṣì ọlọ́run wọ́n ti sọ yẹn àṣẹ ti kù ú láti tí gbàtà bá tún gbomi léde wa àtún ẹgbẹ́ yẹn àtún wá sí bó ṣe máa rí nìyẹn jésù olúwa wa ọlá fatia oríwo yà. Yeah.

Senhor.